ojú wọn jojú security man tó wà ládùúgbò. orí ẹ yí táwọn ń pè ní security dárí èmi ní security lẹ́nu ẹ ṣé mi security lẹ́nu ẹ ará àdúgbò olùfẹ́ máa yẹ̀yẹ́ mi lójú wọn àbí wàá ríran wò. ẹ pẹ̀lẹ́ síta kí lẹ ń ṣe ilé ilé mọṣú ilé mọṣú kò lọ́kọ ah. ẹ wàá rà àwọn ẹbí wọn ló ní ibi tó ń gbé. ẹ ẹ ṣẹ́rí ti ọ̀rọ̀ ọlọ́kọ dé yẹn ẹ̀ àwọn náà sì lọ́kọ gbogbo wa la máa jẹ breakfast. breakfast yàtọ̀ sí breakfast bọ́lá. Hmm? babe wà títà lórí ẹ̀ dàmú kí lè fẹ́ ṣe kí lè fẹ́ ṣe orí ẹ̀ dàmú orí ẹ̀ dàmú orí ẹ̀ dàmú. sọ́ni pé orí ò pè gbárìgbẹ́ sọ́ni pé èèyàn burúkú ni ẹ́ kúnlẹ̀ ó nà ìyàwó ẹ̀ ó dẹ̀ lè sùn náà kó o kó o fà kúrò ń bẹ̀ yẹ kó tún sí i. orí ẹ bàjẹ́ ọkùnrin kálá pè yín. kálá yẹ mí lẹ́yìn. Samuel Alájọ.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 jẹ pamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. mo pé lọ́la obìnrin ni mí má rí má ṣoge má rí ẹbí ẹni ẹ̀gbẹ́ ń dùn má tún ṣakọ́ gẹ́ngẹ́ èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi ni èmi láńgẹ́lì ọmọ Elédùmarè ló mọ̀ mí èmi nìyá kó wá ẹgbẹ́ mi mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́ kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. ẹ bá rí yẹ ẹ wá bá mi di àwọn tí ń ta wa wọn láwọn ṣapá gẹ̀ǹgẹ̀ pọ́kọ wọn dà. Ah, ìbàfò ó ń bẹ wí. Ah, ah, ìbàfò kẹ mi lè bá bàfò wí torí pé bàfò lè jù mí lọ mi dẹ̀ lè lọ sí sàfún bàfò. ó yá dá lóhùn bí wọ́n ló ń bá wí. Ah, ah. kò lè jẹ́ mo fáìn ni mò ń bá wí ah, ṣé mo fáìn ni mo máa lo sista fún ni. jọta ló wá ń bá wí o pẹlẹbẹ ṣé kò ṣe pé mi ló ń bá wí ṣé nǹkan ò ṣe é. ẹ máa gbọ́ ọ̀rọ̀ dáadáa tó ń sọ náà. kó tí ì tó yẹn yọ síbí eh, ó kàn bá yín ṣeré ni ẹ wá wò torí náà mo kú ṣe máa láìkí máa wá síbí báyìí it's always fun being here. Exactly. Eh? ẹ wá mọ̀ nǹkan tí mo ti ẹ̀ ń try láti ṣe mo fẹ́ kí gbogbo àwọn obìnrin tá wà ládùúgbò yìí ká máa come together ká máa ṣe meeting ah, ẹ gbogbo nǹkan tó bá wà lọ́kàn wa tá a fẹ́ sọ a máa jọ. kí ni kí ni. ẹ kú dàrú ẹ jọ ọkùnrin kan rí mò ń béèrè nílé ó ga fíyòfíyò sókè ah. ó ní mo wá débí wáyà wáyà ẹ ti kọrin tán tani kwaya mistress inú yín tẹ̀ ń gbórin obìnrin ni yín ẹ pé lọ́la àbí ìwọ náà bá wọn kọ́. bọ́dà Sàámú ẹ̀yin náà ń béèrè ń béèrè yín. Ah, ah. ìyá Ṣàngó iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rì yẹ́rì ṣé èsì èmi ò lọ ṣàlẹ́ o ṣé mo kéré jù débi pé yóò bọ́ síta kò rí mi rárá. ẹ wo so pupa ọkọ àti n kò bẹ̀jọ́ débi o n mo torí rẹ̀ wá ẹ wá rẹ̀ wípé àáké yóò gbà lọ́ọ́ mi kó bá mi gbá àáké mi. iṣẹ́ ah, ah. ò pé kí n ya ẹ ò pé kí n fi ẹ kó fi mi yàtọ̀ sí ìyá mi ṣé o pé kí n ya ẹ mo dẹ̀ ya ẹ tán adẹ ti wá dà padà yẹn dẹ̀ wá ní tikọ̀ lẹ́yìn ọrùn ẹ mo dẹ̀ ti wá gba nǹkan mi wọlé kó bá mi gbé. onígbà tàbí yá a round of applause for her. àbùdá ah, ah, Sàámú. ẹ <laughs> gbọ́ eh, fi fi fi fíbi nìkan mi gbé kó yẹ mi gbé kó fi mi ṣe fẹ́ mu fi dà ni. Ah, èmi máa mu fi dà. èmi gbà ké lọ́wọ́ ta ni mo ní mo fẹ́ mọ ìrìn tí màá gbà ké kí mo fẹ́ fà ké ṣe láyé mi ẹ̀sán tí màá fà ké ṣe ọlọ́mọ jẹ́ rí bí èmi àwa mọ orí bó mo ti mọ orú yín rí tí màá fi wá yà ké lọ́wọ́ yín. ìwọ kò gbà ké lọ́ mi. mo gbà ké lọ́wọ́ yín. ìrẹ́ kò gbà ké lọ́ mi. mo ni mo fẹ́ gbà ké lọ́wọ́ yín. ọ̀rọ̀ rẹ̀ yé mi wàá gbọ́mọdékùnrin mo fi ẹ lọ́jọ́ mẹ́sàn-án lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án yẹn kó kìbà dá àkémi padà ṣọ́rẹ́ rìn mo rí yẹn nǹkan mi rò má jọ lára. mo fún ẹ mo káì káì káì káì káì káì àtọ ayé àtọ ayé kò sí bó ṣe lè wù kó rí mo fi mo fi ẹ lọ́jọ́ mẹ́wàá ever ready ni mí mi èmi Sàámú ever ready ni mí ara lè mi mọ tẹ́ ẹ ṣe o. bọ́dà Sàámú. ẹ ẹ ẹ wò ẹ jọ torí Ọlọ́run ẹ yọ síbí torí Ọlọ́run ṣẹ́rí mítìn wà yìí a máa lọ fóòdà níbò mi ẹjọ. ó bẹ́tà bẹ́ẹ̀ mi tiẹ̀ fẹ́ rí yín bí agaga wọ́ mi fẹ́ rí yín mọ́ ó rí lọ bá yẹ ẹ tó ń fi wọn. ẹ ẹ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú yàtọ̀ sí báàgì tí gbárí yẹ gbé ẹ rí pé gbárí yẹ rìn bí ìyá ẹ náà. Alpha. Damn! You feel our one? <laughs> Serious, bro. <laughs> you love her. I dey come. My, now from this side, I will give you another one. Now. She get. Spirit of the Lord. Ah. But does she and Timbo? Na true. Wait, make it pass before we continue. Okay. heaven come down. Let the spirit of the Lord come down. Spirit of God hug me don't wait for me make i pass spirit of god hug me don't wait for me make i pass if you see me hug me don't wait for me make i pass ta ló sọ nù yín pé wait for him let me pass. Yeah, i didn't say anything. agunfán erin gòkè àlọ kí ló sọ nígbà tí mò ń bọ̀ ń sìn. èmi ò sọ kankan mi ò wá lè mọ mi ò mọ bóyá òun sọ̀rọ̀. o ò sọ kankan àbí Bro Sam, I didn't say none, bro. Okay. What are you doing with the house? <laughs> bro Sam, you see this shit? It's a new level. Of course. Ṣeré ti album tájọ don't prepare for. Or tájọ ṣe sílẹ̀ yẹn. Èyí tí mo fẹ́ ṣe yìí, òun ni fún album cover yẹn. Album cover orin tá à ń plan nulẹ̀. Tèmi ti ní title fún. Ṣé o mọ title orin yẹn ṣá? O wá lọ ń ya fọ́tò àkélẹ́yìn mi láì jẹ́ kí n mọ̀. O ló ń fa àkéyà fọ́tò fún album cover ní orin tèmi pé ènìyàn mọ́tò yìí orin tó máa tó jáde tí mo ti ń promote pé mọ́tò yìí oníwọ̀ ló ń fi axi ló fi yà ṣé òkú máa contradict nígbà tó bá gbé axi tó ṣe báyìí títẹ́ tù orin yẹn wá jẹ́ mọ́tò yìí sórí pé ó gbọ́n sórí pé ó gàn ó gbọ́n kí ni ìtumọ̀ eléyìí tó ń ṣe láàrin àdúgbò táwọn ọlọ́pàá bá dé èsì tó gbé mọ́tò dé gírígírígírí tó dé àsì lọ́wọ́ ẹ̀ kán kí ẹ̀ mọ́lẹ̀ kí ló máa sọ ṣé mo kí wọn lọ mọ́tò yìí yẹn fẹ́ bá wí àti pé ṣé kì í ṣàkétí woman kan dà mí láàmú káàkiri rè pé wọ́n gbà kí ibo ni wọ́n ti rà kí. àná ah, ọ̀dọ̀ ya Basira lèmi ti gbélé kò pẹ́ tí mo ṣẹ̀ gbá gan. Basira ò ló ń jẹ mí. ẹnà ló gbà lọ́wọ́ wọn ló fi yà wọn. ajé ló gbà ń sèse ni. ó dẹ́ lójú bẹ́ẹ̀. ẹnà brọ́sà. ọlọ́run má jẹ́ kán dúnrún mọ́ yan o arábìnrin kan ló wá bá mi ló bá ní ẹnìkan gbà ké lọ́wọ́ mọ́ àwọn pé ṣàbí nítorí mo gùn ni mo wá wo gbogbo community mo níta ló gùn bíi tèmi mo kàn rántí ẹni wípé ọlọ́run ògùn mo ṣáà à gògóńgó ẹ òyìnbó gògóńgó ẹ rè ó tó dín di adìyẹ kan tọ́ba tiẹ̀ ní sísanra òòtò mi bí straw òun ló ṣe rí ò ní bọ́dì ò nídìí ò láyà ò lẹ́gbẹ̀ẹ́ mọ wọ́n ṣe máa wá fi wá wéra wa ká ló wá lè ya àáké ò ya àáké lọ́wọ́ èèyàn. Ah, nù eléyìí kan mo ṣe gbáǹsìn gan ni tọ́dẹ̀ ni kí n dá padà. Ah, kò lè dá lóòótọ́ kí wèrè ara ẹ bó ṣe lògùn ìkó kan dédé ṣe báyìí ó hmm. gbé síwájú album àwọn èèyàn fẹ́ wò pé kí ló wà nínú orin yẹn lóòótọ́ kò sí wàhálà kò sí nǹkan tẹ̀ ń ṣe náà àmọ́ máa pẹ̀lú yín ṣe ni bọ́sọ̀hún ẹ lọ ya ẹ lọ ya fọ́tò ẹ lọ ya fọ́tò lọ́ya lọ́ya yàmì náà wèrè òun yóò ti gùn ju fúrèmù lọ ìjókòó ló máa wà. mo láwọn mad shot kan lọ́wọ́ kò dá sáà. ọ̀wọ́n ni ẹ jẹ́ fún shot yẹn yàyẹ wèrè yàyẹ. ok ṣùgbọ́n. da i ọlásámú ẹ wà photogenic bàjẹ́. photogenic. gidi. nítumọ̀ wíkẹ́ mi fine lójú ayé mu fine nù fọ́tò. àwọn mi ò sọ bẹ́ẹ̀ àti ojú ayé àti nù fọ́tò. mo fine. bàjẹ́. mo fine. bàjẹ́. ó yá yá ẹ̀ iná kọ yẹlé. ẹ jẹ́ fún ilé lè. yẹlé. ó yá bá mi fún ilé lè orí ẹ̀ pé giant ni kò fún mi gbẹ́sẹ̀ báyìí tó gbẹ́ tó sọ ó ní kó sùn kó sùn ẹ̀yà bold lo landscape lo landscape lo landscape ah! orí ẹ pé. lọ́sàn-án ti súnmọ́ mi. bí ìṣe ní súnmọ́ mo fẹ́ oyin ló máa padà jẹ tábọ̀mù abájáde òmáwẹ̀nu àké ọ̀yà jẹ́ kó bold. bọ̀dà kí ni súnmọ́ mi o. ó dàbí pé o gọ̀ àníwá jẹ́ kó bold láti bẹ̀ jẹ́ kó lọ ọmọ etí yàmá ké ake ìtúsúmórí mi. rárá ibi kámẹ́rà ló ah. máa wà. Ah, kò dáná àbọ̀dá ah, Samuel má jẹ àyàmọ́ ó ti súnmọ́ mi. kí lẹ sọ ńgbà tí mo ń bọ̀. Ah, èmi kọ́ mo sọ̀rọ̀ bọ́dá. wọ́n lo kí ló sọ ńgbà tí mo ń bọ̀ kí ló nǹkan tó sọ. èmi kọ́ mo sọ̀rọ̀. kí ló sọ ńgbà tí mo ń bọ̀ kí ló sọ̀rọ̀ náà. kí ló sọ ńgbà tí mo ń bọ̀. Ah, tani díẹ̀ jìn skendo. Sàámú. ìwọ ni òdi ẹ̀ jìn látẹ̀yìn skendo òun lági. òun lági. ta ló gbégi fún ẹ là. Ah, mo ń ran ìyá àgbà lọ́wọ́ ni torí tèmi náà bá dàgbà kún ilé rẹ ni ràn mí lọ́wọ́. àbò òun lági torí pé ó fẹ́ fi jíìmù. rárá o. ikùn ẹ ti ń wọ́rí ẹ láàrin òru ó wá ń wọ́lẹ̀ tí kún ẹ máa fi fà. Sàámú iṣẹ́ ni mò ń ṣe. iṣẹ́ ló ń ṣe yìí. Mm, àbí ká jọ pápọ̀ ká jọ ṣe. ṣé ìyá kan ṣépè fún ẹ pé máa lajì ni àbí báwo. rárá mo ní mò ń ràn ìyá kan lọ́wọ́ ni. òun ràn ìyá kan lọ́wọ́ mm, mm. àánú ẹ̀ ń ṣe mí jẹ́ kẹsẹ̀ ẹ tàsé o máa padà di bọ̀dàgà ni ní eyín ayọ̀ wò ọwọ́ bó ṣe máa padà di àkémúrè ǹtẹ̀ wà ríran wò ó dà bẹ́ẹ̀ lóòótọ́ kéèyàn máa ran àgbà lọ́wọ́ torí téèyàn bá dàgbà kọ́mọ náà lè ràn lọ́wọ́ tó bá ti wá la gbogbo eléyìí tó dúró yìí eléyìí tó dúró tó lè ṣe fúyà yẹn ẹ bá wù láti dì kó wá bá là bá là bá là kúṣẹ́ bá là gbẹ. kúṣẹ́ ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ ó ní tójú àgbà mọ́lẹ̀ o kúṣẹ́ ọlọ́run á yọ̀ǹda aláàánú ìwọ náà o ẹ̀yìn aláàánú á wá ẹ rí o ǹjẹ́ o mọ̀ mí. rárá mọ̀ mí. o ò lè mọ̀ mí bí tó ti má bá mọ̀ mí ẹni mọ̀ mí kó mọ̀ mí dáadáa kó mọ̀ mí délédélé mo ti la bá mo la béèrè àké mi lọ́rẹ̀ ó dẹ̀ wí mi pé òun kò gbà àké lọ́wọ́ mi òun kò mọ bí àkémi wà àmọ́ ilé ìbá máa gba àkémi lọ́rẹ̀ bọ́mọ ìyá méjì ìṣeré rò ṣe máa rí. ní ìbá máa kọyìn lábùkù bẹ́ẹ̀ ni pàgbà méjì ìṣeré ni akéwò lè gbélé mi lọ́wọ́ náà tẹ̀ ń tẹ̀sí mi káàkiri àdúgbò tẹ̀ náà jẹ́ gbàké lọ́wọ́ mi ibo ni mo ti gbàké lọ́wọ́ yín náà ibo ni mo ti gbàké lọ́wọ́ jọ sọ́ọ́ mi where did I collect the house from you just tell me. ó mọ̀ pé wọ́n rí mò ń bá wí. báwo ni mo ṣe ní mọ̀ pé mi lè bá wí ṣe ti wálé mi tẹ̀ ti wá tẹ́tì mi mọ́lé tẹ́lí kí n gbà wa just tell me where did I collect the house from you. mo ṣe wà á rí pẹ́ẹ́rù ìjà kò báyìí níbo bá yálé bá máa gbà kémi lọ́ọ̀rẹ́ ah, kí tẹ̀ mo tẹ̀ ń sọ pàápàá. nígbò bá yálé bá máa kàn yín lábùkù àwọn ọmọ yín bì tán wà wọn ní gbà yín tì níranù orí ṣé èmi ló ń sin jẹ. ta ló ń sin yín jẹ ẹsẹ̀ ẹsẹ̀ mi náà fẹ́ rí bẹ́ẹ̀ ni. ẹsẹ̀ rẹ fẹ́ rí bẹ́ẹ̀ ẹ bá dẹ̀ ṣe máa rí ẹ̀ ní ìlú ibi má máa gbà kémi lọ rí mo ṣe wí ẹ̀yẹn á dàbọ̀ ọmọ ìyá méjì ṣe ẹ wo ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ kó bá ti ṣe tán. báwo lẹ lo láìfù yín báyìí kí ni èjì yín. béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan sí i kó bá ti ṣe tán kó wá bá mi. báwo lẹ lo láìfù yín. bí mi lẹ́ẹ̀kan sí i. orí káyà kíyè yìí kíyè wẹ́rẹ́ wẹ́rẹ́ kéyì àwọn ẹgbẹ́ yín ẹ̀ wá wò wọ́n ní NPCA ẹ wá wò wọ́n kẹ́wọ́ bọ́ ṣe pákéjì ara wọn gáùn tán wọ̀ yẹ́ẹ́rí yẹ báyìí nílẹ̀ ẹ wà lọ́wọ́ kílẹ̀ ránṣú kúrà kẹwàá lọ́wọ́ jọ kẹ́sì ìfà bó ṣe dàgbà tó kẹwàá bó pákéjì ara wọn hmm, gbọ́ngbọ́ngbọ́n ló dúró rè ẹ̀rí ládàradà pẹ̀lẹ́ skendo pẹ̀lẹ́ tó o bá wá ṣèlé ìtàn hmm. tí kùn yìí ò bá lọlẹ̀ ó di gbére ah, ah, ayé ló ń ṣe skendo. wẹ ẹ̀bà yín mo ròyìn mọ́lẹ̀ ó ah. fine. ẹ ó fine náà bọ́ à gbogbo ìsàlẹ̀ irun mi báyìí ló ń kan mí. ẹ kú jókòó ẹ káàsán ẹ jọ mo ní mẹ́sàgì fún bọ̀dà Sàámú. <laughs> èwo ni eré láti bọ̀. mẹ́sàgì ṣàní fún bọ̀dà Sàámú tó bá ti rí ó máa ti yé wọn. ọ̀nkú ah, ah, ẹ̀jọ̀ kí ló wà nínú envelope tẹ̀ mú wa yìí. Ah, ah. irú question wo ló ń béèrè o ṣe máa ní kí ló wà nù envelope tó ń wá orí tán mú kan wá tán staple ẹ̀ pa ìwọ orí pọ́n sí ilẹ̀ ní sáwọn kan lè mọ̀ kan tó wà nù ẹ̀ ni. ẹ jọ make sure kẹ́ deliver message fún gbàsàm tó bá dé. a ti gbọ́ jàre ẹ ṣe. ẹ dáhùn ẹ dẹ̀ já wò. ẹ ẹ ṣí kí n já wò. ẹ nà án ẹjọ́ tí n bá lọ ja tó lọ dún gbà o tó lọ blow mọ́ mi lójú ńkọ́ ah. ṣé àwọn nǹkan tí bọ̀dà Sàámú tán ti lọ forí kó wá láti tà tó rán mọ́ ẹ́ńfílọ́pù dé sí ẹni pé kí n jà o ṣe ní kí n mú fún ìwọ náà pé kí ìwọ náà jà. Ah, <laughs> ẹyin tó dì í mú. ara ń ó máa jẹ́ nínú àwọn ọmọ tí a ti ṣe dáadáa fún náà wá sẹ́ǹdì eléyìí bó tún ṣe kọ́ hmm. bọ̀dà Sàámú alájọ can you say this. Mm kind not feeling it. I'm feeling it bro. Eh, ara òun retí a ti ṣe sẹ́yìn ni kọ́lọ̀ ń ṣàánú kó ṣá máa gbà wá. bàbá mi. Ah. wọ́n fọwọ́ kọ́ ni o. ṣé wọ́n fọwọ́ kọ oore ni. ó yà mí lẹ́nu ọmọ ìfọwọ́kọ̀ pẹ́ ni ó fọwọ́ dúpẹ́ ni o. tó o tó o tó o tó o bá gbé àkémiwá tó bá tó bá gbé àkémiwá mi ò rí last part yẹn dáadáa ni òyọ síbìjọ máa ń ka last part yẹn máa ń ka last part yẹn. tó bá gbé àkémiwá máa ń ka. ah bọ́dá Sàámú mi ò rí ka. Ah. èwo ni mẹ́rin ka ah. èwo ni mẹ́rin ka bẹ́ẹ̀ ṣó fẹ́ máa lo gíláàsì ni tó o bá ti rí kà mú fóun mú fóun mú fóun jẹ́ kó kà mú fóun mú fóun kó kà mú fóun. tó o bá gbé àáké mi wá. báwo last one last one. Ah, mi mi mo nílé kà. ìwọ rí eh. orí nǹkan tó kọ síbẹ̀ àmọ́ o lè kà ni ká jáde mọ̀ wọ̀rì ká jáde. ẹlẹ́rìí ẹ̀yẹ kà. ó yá mú fóun kó gbà. kí ló wà ń bẹ̀. Ah. tó o bá gbé àákémi wá òfò ló máa ṣe. ló máa ṣe àbí kò sí àlà ṣọ́ṣàìsì ọ̀ṣàìsì díẹ̀. ọ̀ṣàìsì. ta ni mo gbé ta ni mo gbà ké lọ́wọ́ ẹ̀ ṣé ẹni pé arábìnrin wèrè tó wá síbí yẹn ni àbí tó bá mi kàlá sùn ẹ́. bọ̀dá mi wọ́n. fi bọ̀dá lẹ̀ fi bọ̀dá kò sí ṣé bọ̀dá wà ń bẹ ni. òfò ló máa ṣe. má bò lẹ́nu má bò lẹ́nu ṣé tírẹ́nì tí wọ́n jẹ ló ń jẹ ṣé báyẹn kọ́ wọn lé náà ṣe kọ́ wọn àbọ̀ mọ̀ ibi ní ìran ìran ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìwọ ọmọ tó lójú abẹ́ yìí tested and confirmed ó lójú abẹ́. ọmọ ah, bọ́dá mi jẹ́ tó tó bẹ́ẹ̀ bọ́dá mi jẹ́ tó tó bẹ́ẹ̀ bọ́dá ah. mi jẹ́ tó tó bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀. màdí ti bẹ̀rẹ̀ màdí ti bẹ̀rẹ̀. Ah. mo fẹ́ wá sàdúgbò ni mo wá ní kí n mú ìwé ìdání wàhálà ajá yìí ti pọ̀ jù ó lòun gbòmọ àgbàké lọ́wọ́ òun mí ìdè dọ́dún ẹ̀gbàké ó lè tẹ́tì mi ó lè sọ pé mo gbàké lọ́wọ́ mo gbàké lọ́wọ́ òun mo tún wá rí ẹ̀mí mi wá sọ pé n bá fọwọ́ kékeré tí n bá fi mú kí ni ó lè lọ dín lámọ́ mi lọ́wọ́ hmm. débi pé ó ń fún mi lọ́jọ́ ọjọ́ mẹ́sàn-án ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́fà ó kàn jọ síbi káàkiri ẹ wò ara àwẹ̀ tí wọ́n tún fi ránṣẹ́ lẹ̀ sùn mí lẹ́yìn ó ní ẹ bá mi kàṣà. tó o bá gbé àáké wá mo máa mm, mm, mm, ẹ kàsá ẹ kàsá ẹ kà ah, lásán mo fún yín. Ah, rárá eh, eléyìí ò gbọ́dọ̀ jáde látẹnu òjíṣẹ́ Ọlọ́run ṣé ó dẹ̀ dá yín lójú wípé ẹ̀yin ni wọ́n kọ ilé yìí sí. láì méjì èmi ló kọ sí tòkè yí àtẹlẹ́yìí tí mi ò dẹ̀ tí mọ̀ túmọ̀ ẹ̀ bọ̀tẹ̀ mi kọ́ ló kọ ilé yìí fún. Ah, kò gbọ́dọ̀ jẹ́yìn kò gbọ́dọ̀ jẹ́yìn eh, kò gbọ́dọ̀ jẹ́yìn ẹ gbà. ó ti sú mi o ò understand báyìí o mi ò understand o. ẹ eh, ṣe rí ọ̀rọ̀ tẹ sọ kalẹ̀ yìí àti ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. kò yé mi náà Ah, ṣùgbọ́n màá rọ̀ yín ẹ lọ ra àáké tuntun mi kẹ́ ẹ fún ìyá yẹn ṣùgbọ́n kẹ́ ẹ tó fún wọn ẹ máa yá ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ máa fi ní àwẹ̀ àti àdúrà ṣé wàá rí sáàmù tó bá wù yín ẹ kà á sórí àáké yẹn kẹ́ ẹ tó lọ fún ọmọbìnrin yẹn ah. ṣùgbọ́n kẹ́ ẹ wá tó fún wọn o yàtọ̀ sí ọwọ́ ẹ̀yin tẹ́ ẹ ti gba àáké yẹn tí ẹ ti ka sáàmù sórí ẹ̀ tẹ́ ẹ ti gbàdúrà sí kó tún gbọ́dọ̀ kan ọwọ́ ẹlòmíì mọ́ kó tó kan ọwọ́ ìyá ẹ̀yin pásítọ̀ ìṣákì lọ ra àké tuntun mi kí n fi hmm. sẹ́tù ìjà ẹ̀ ní kí n kúnlẹ̀ kẹ́ ẹ gbàdúrà kẹ́ ẹ mọrú èèyàn tó bìnrin jẹ́ gangan làkàyè lẹ kọ́kọ́ lò pé kákan lọ fi sẹ́tù ìjà náà. Hmm. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa jọ làjà pẹ̀lú ara wa kó bọ́dọ̀ sí wàhálà láàrin ọmọ ọlọ́run méjì. ṣé dandan ni kí n gbàwẹ̀. Ah, dandan ni o. màá tiẹ̀ gbàwé ọjọ́ kan yẹn màá tún fi ṣẹ́gun àwọn nǹkan mi. bọ so ó dá yín lójú wípé ẹ ò gba àkìlọ́wọ́ ọmọbìnrin yẹn. ẹ gbà mí gbọ́ mọ́ntọ́ra àjọ close àbí àbí kí ló dẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ ṣé mo fẹ́ bá parọ́ lórí òkè mi àbí fẹ́ bá parọ́ lójú yín. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin gbìyànjú kẹ́ ẹ rí i dájú wípé ẹ̀yin ra àáké tuntun ẹ̀ka sáàmù yẹn sí i tẹ̀tẹ̀ fún wọn. olúwa o ṣé mo lè kan olúwa fi jà fáwọn tó bá mi jà. ṣé sáàmù kan ṣoṣo tẹ ẹ mọ nìyẹn. Ah, sáàmù kan ṣoṣo tó wá sórí mi nìyẹn o gbógun ti àwọn tó ń gbógun ti mi fi jà fáwọn tó bá mi jà wà láìtàlà ìsúnmọ́bì láì tó wá sí mi lórí nìyẹn. Ah, ẹ má bínú ẹ má bínú. láti sáàmù one títí dé one fifty ìkan ṣo tẹ ẹ mọ nìyẹn. lọ́wọ́ ìtó bá nǹkan tó ń ṣẹlẹ̀ mú olúwa gbógun ti àwọn tó gbógun ti mi ni àfikún gun yà ṣe nítorí mi ò mọ èmi ò mọ gbogbo eré i'm a peace person i always make peace in the community mi wàá mọ orí eléyìí tó ṣẹlẹ̀ o olùyàwó máa ṣòfò oore o. ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á wà pẹ̀lú yín. ẹ wo bí àwọn tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n filẹ̀ sórí òkè mi. èwo nìyẹn. eléyìí sà. rárá. Ah, àní tó ti níyà òun máa ṣòfò ẹ jẹ́ filẹ̀ sórí òkè mi. rárá ẹ lè fi léyìí lẹ. ẹ̀yin náà máa bá fàdúrà dá padà pé kó fò bá òun náà kó má dèbí mọ́. àìrọ a gbọ́dọ̀ lépa ibi sọmọnìkejì wa àlàáfíà lọ. ẹ pẹ̀lẹ́ máa o ẹ rọra kọ̀ọ̀rọ̀ mi sí báwo ẹ wá gbọ́ ọwọ́ yìí ni ẹ wo four thirty ló lù ú four thirty kí ni four thirty ìrọ̀lẹ́ àdúgbò. four thirty àárọ̀. Ah, ayé mi four thirty àárọ̀ níwọ̀n ọmọbìnrin tí mo dẹ̀ pè ẹ́ tí mo bẹ̀ tí mo ní kò dọ̀tún ọdún kò gí mi ní eleven thirty tó mo pé tó bá ti di eleven fifty nine àwẹ̀ christian lóru o ò lè jẹ́ kankan mọ́ tí mo lè rí pé kò jí mi ìwọ̀nba oúnjẹ tí mo gbé síwájú tí mo fẹ́ jẹ́ kí lè fi gbà wẹ̀ ó ní í sì ó jẹ́ kí fọ́tà ti lù ah! mo dárọ̀. ngbà tẹ̀ sọ fún mi lálẹ́ àná pé kí n jí yín nine thirty ló lù mo sùn gbàgbé ni ṣé bẹ́ẹ̀ yín náà sùn gbàgbé. ó sùn gbàgbé láti nine thirty di four thirty ṣé condition mi ló bá fi wé condition ẹ ṣé bí mo ṣe ń lọ kiri ló ṣe ń lọ kiri èmi tí mo mọ̀ pé mo lè weak bí mo yẹ sùn yẹn ó ní mo ní ah four thirty láàárọ̀ kí ni mo fẹ́ ṣe báyìí torí ọlọ́run ebi dẹ̀ ti ń pa mí. níwọ̀nba ó jẹ ó jẹ kí n jẹ náà báwo ṣe wọ́n fẹ́ gbàwẹ̀ báyìí torí ọlọ́run. bọ́dà Sàámú búrẹ́dì ńláńlá méjì lẹ́pẹ̀ níwọ̀nba. orí ẹ̀ ò pè ní bínú mi ṣe rí nínú ẹ̀ ṣe rí èmi tó jẹ́ pé inú mi báyìí bíi gelamus gold lórí èmi tó jẹ́ pé gluten ni mi àbí kí ló tà láti sọ ṣọ́ ààrẹ o ṣọ́ ààrẹ ni mo sọ fún ẹ ah. Ah, ṣé láàrin mi àti ẹ nínú ilé ìwà ríran wò kó o gí mi tó bá jẹ́ nine thirty náà ni mo sọ pé oh, o ò lè jí mi ní eleven thirty just two hours kò sí wàhálà mo ti gbọ́. ọ̀sán ń bóyá kẹ́ kúkú máa jẹun mọ́ ọ àtẹ́wé pé alẹ́ àná tẹ́ sọ fún mi pé kí n jí náà ìdí oúnjẹ lẹ́wà ńgbà tẹ́ sọ fún mi pé kí n jí ní nine thirty yẹn. àbúrí ah, ẹ̀ dà o torí mo fẹ́ gbàwẹ̀ ní kí wàá gbà bíríbí mo ṣe ọlọ́run ni àbí mo ṣe èèyàn sójú nǹkan tó ṣẹlẹ̀ ìlọrin tán ní kí n gbàdúrà lórí nǹkan kí n lè lọ fún yàn sọ́tọ̀. bọ́dà sáà ń bọ̀ nine thirty alẹ́ àná sí four thirty àárọ̀ yìí ní bíríbírí. ebi ti pa mí ebi ti mọ ìwà ìgò ebi ti pa mí mi mọ mo ìfẹ́ ṣe ń sìn bó lè ṣe ń rojọ́ àìnú ti bí mi jáde jáde síta. ẹ ò bọ́lá sàn bóyá kẹ kúkú má jóúnjẹ mu ẹ gba àwẹ̀ tán ní kẹgbà ẹ gba àdúrà tán ní kẹgbà kí gbogbo ẹ lè jọra wọn. ṣé wàá ah. bọ́ṣọ lẹ́ẹ̀kọ́ sun mi kó lè máa ṣọ́ mi bí a máa jẹ́ àbí mi nìjẹ́. mo tẹ̀ jẹ́rìí inú ẹ̀ ní jẹ́ ẹ ni o orí ẹ̀ ti bàjẹ́ lọ báwo ni ìṣòro fẹ́ ṣe báyìí ibi yẹn dẹ̀ ti ń pa mí gan tí n bà mí báyìí tí mi ò bá jẹ́ nǹkan kan ah! break ní seven a.m. láàárọ̀ ni kò sí tí mo fẹ́ fẹ́ kún ibi yẹn ti pa mí gan ju bó ti yẹ lọ àwọn bírèkì ló wò mí ẹlẹ́dàá mo máa ṣépè fún ìlú báyìí mo kó wọn lẹ̀ látẹ̀tẹ̀ kan ní ìdẹ́fọ́ ọkàn wọn yíra padà wọn ò ṣe kankan. ata àtẹ̀wédú òun ni mo fi ń jẹ búrẹ́dì ó máa dùn bí nǹkan mi ẹni tí ò bá jẹ́ inú ò lè mọ̀ ọ́nú dà eléyìí ò bá wẹ̀ jẹ́ tó bá jẹ́ ráìsì nìyàn jẹ́ àwẹ̀ tí bàjẹ́ tó bá jẹ́ pé bàní ń jẹ́ àwẹ̀ tí bàjẹ́ tó bá jẹ́ pé pando yam ayọ̀ pando yam òun ni mo jẹ àwẹ̀ ò bàjẹ́ ọbẹ̀ àtẹ̀wédú àti búrẹ́dì ẹni bá pé ká máa ṣe ra ṣe hàn bẹ́ẹ̀ rà bá fẹ̀yàn pé kì í máa wọ́n dànù dagini dagini ara ara rẹ̀ ẹ bá ó kọjọ́ mẹ́ta kíkì bàdá padà ṣò máa pa yín. Ah! ẹjọ́ máa. ẹjọ́ má bínú mà á. Eh, láti dé ẹ́. ló ń jẹ́ pààyàn. gbogbo nǹkan ni ò ń tètè yé wọn ní bọ̀dà Sàámú máa kú. Ah! kó má payọ̀ mi o. Eh, kí ló sọ. kó má payọ̀ mi kó má pàdùnú mi. kó má payọ̀ wa o eh, kí ni ilé ìbá ẹni rí olóòwò. kí ló ṣẹlẹ̀ tẹ́ ń fò kiri kí ló dé. bọ̀dà Sàámú. kí ni ìyá tó máa ń wá tó máa ń sọ pé ó ṣọ̀rọ̀ àké eh, kò ṣe àké yẹn pé wọ́n ṣe ìpò mi. ìtòrí tiẹ̀ ni mo ṣe lọ ra àké mi mi mọ kankan nípa àké àwọn pẹ́sẹ̀ tí mo lọ bá lọ ní kí n ra àké ó dẹ̀ mọ̀ ń pẹ́. Eh, ó wá dà eh, ó ṣe wá bí. wọ́n wá bí wọ́n wá bí. kí ló sọ kí ló sọ mi rántí nǹkan tó sọ mi rántí mọ. o ṣe ní rántí kí ló sọ. ọ̀dà ah, mi oníbàpá yín ṣé ọmọ mi ni ẹ ọmọ mi ni ẹ ìbò lẹnu gbà. ẹ lè pa yín ṣe gbà báyìí ah, sísè. Ah, ìbínú ah, gbà ìbínú gbà àmọ́ tí wàá rún bọ́ báyìí o. ìbò ló gbà ìyá ìyá ọ̀dà ìyá mọ́tìrà ké mi mi mọ̀ ń pa ké tí ó ti ìyá ìyá ìyá ìyá ìjà ẹ̀ bá rí ìyá. kò yẹ kó kò yẹ kó ti rìn jìnnà o. ìyá ẹ kí ẹ mi kò yẹ kó ti rìn jìnnà ó yẹ ká sì bá wọn àbí. bó ṣe lọ lẹ ṣe dé yẹn. bó ìyá yẹn ṣe kọjá lèmi dé. mo dá mi tó tẹ̀wọ́ yà mí lẹ́nu jù ní pé pẹ̀lú bí ìyá yẹn ṣe rìn báyìí kò yẹ kó ti rìn jìnnà rárá. kò yẹ kó ti rìn jìnnà báyìí ẹ máa gbà mí torí ọlọ́run kí ni mo ṣe mi ò gbà kí lọ́wọ́ ògún báyìí èwo ni nira báyìí kí ni bàbá pẹlẹbẹ ṣe fún tó fi ní bàbá pẹlẹbẹ máa pa yín. bọ́dà mi èmi kò èmi kò èmi kò ló ń bá sọ̀rọ̀ bámi bámi tún sọ kí ló kí ló wí gangan náà. ah bódà mi lè pronounce ẹ mọ. ẹ mi gbọ́ rárá àké mi tí mo lọ́ra fún rè àké mi tí mo lọ́ra fún ìfín ìfín dọ́dọ̀ ẹ̀ nígbà tó ti lè pronounce ọ̀rọ̀ ṣe àké mi tí mo lọ́ra fún ni ọlọ́run máa ṣàánú mi báyìí mo máa fẹ́ wóbìnrin sí báyìí mo máa fẹ́ wà sí báyìí mọ̀ ẹ́ ṣe rìn lẹ́yìn náà rìn. ẹ mọ òkú tí tí máa rìn báyìí ojú mi á lè tò níbi tó bá wà bóyá máa lè rí ní tó ń ṣe mí o mọ̀ kí ṣe ń rìn a ní mọ́páṣẹ ẹ má ṣe báyìí lọ́nà ká máa fi wo bí ó ṣe rìn lọ. ṣé gbogbo wa. ẹni ẹ̀mí mọ̀. àníwò ni ẹ síbẹ̀ ẹ dúró tì wọ́n ẹ dúró pa àwọn náà bọ̀ èmi àti Ṣakiru bọ̀ mo dúró ní Ṣakiru báyìí ni mi ò mọ wọ́n máa gbà lẹ́nìí ó ní wọ́n máa burú ni a ṣí èrè bọ́lá sámú ẹ̀wá ẹ̀wá ẹ̀wá kí ló ń ṣẹlẹ̀. obìnrin kan ni mò ń wá obìnrin kan ni mò ń wá ó ló yà mí láàké kò lè yà mí láàké kò yà mí láàké tírètì èdè tí wàá pọ̀ jù ó ti wáá fẹ́ dàbí spiritual ìyẹn gbogbo ni problem tí mo ní. ẹ ní sùúrù. mo ti wá lọ mo ti wá lọ bá pásítọ̀ pásítọ̀ wá sọ fún mi pé kí n ra àké fún ná wípé kí n gbàdúrà sí kí n ra àké fún pé inú ẹ̀ máa yọ ó ní. rasamu ẹ ní sùúrù akitẹ́gbà lọ́wọ́ èèyàn tẹ fẹ́ dá padà fún kí ló ṣe yín ìmọ̀ Sàámú. àfi kí n dá padà wo ó ti wà spiritual àfi kí n dá padà o mi mọ tí mo lè ṣe o àkí òre o àfi kí n dá padà. ẹ wá ọ̀rọ̀ wa ní bọ̀dá Sàámú ẹ wá ọ̀rọ̀ àkí òní kò lè lọ rà áyìn náà. àkí òní kò. ẹ báwo làkí òní kò ṣe ń rí. ẹ sùúrù ẹ jẹ́ kí n fi hàn yẹn mu wá náà. Ah, tó ṣe tó ṣe bóyá ìṣojú. ìojú kọ́ ló fi máa kí òní kan ọ̀gọ́ ẹ ní. tá a bá rádàn a máa fò bẹ́ẹ̀ ṣẹ̀bọ ni. ṣe àkí aládùn tún lè dé. Ah! mo dárò ayé mi mo dárò ah! wèrè yìí dọ́dọ́dọ́ àké lọ́wọ́ mi ah! ó fà kí òní kò gbà àké lọ́wọ́ mi pásítọ̀ dẹ̀ ní kò gbọ́dọ̀ kanwọ́ ẹlòmíì mọ̀ ó ní kò gbọ́dọ̀ kanwọ́ ẹlòmíì mọ̀ ẹjọ́ sọ bẹ́ẹ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ ẹjọ́ ṣé mo kẹ́ sọ pé àkéyàn ò gbọ́dọ̀ kanwọ́ ẹlòmíì wèrè ọmọ àdúgbò wa kó ti dógbó gbà ké lọ́wọ́ mi ó ti dógbó gbà ké lọ́wọ́ mi bó lè adìyẹ ló ń bẹ ẹ̀tàn tẹ́lẹ̀ ẹyẹlé máa bẹ́ẹ̀ náwó nú ẹ̀ mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun ṣe lára dáradò òun ṣe jágàjàgà wo màá fi ẹ̀ wá fì wàá sá eré láì rẹ̀ ẹni tó lé ẹ màá jẹ́ kó mọ̀ pé èmi ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. ẹjọ mo ti ra àáké yìí rè. o fẹ́ làáké mọ́ mi. mi làmọ́ yín mo fẹ́ ní àáké wọ́n ti gbà nú ẹ sí ìgbéga ètò tó lọ́lọ́kẹ́. ṣáà kété mi gbé fún ẹ nì. ẹ gbà kí kò kàn fún mi tẹ́lẹ̀ ẹ gbà kí fún mi tẹ́lẹ̀. wo o pọ̀ ọjọ́ kan. rárá mà ṣàkété mi fún ẹ ni. Ah, mo dárọ̀ mo dárọ̀ ìjọ kí ló ń ṣẹlẹ̀ báyìí yẹ́ yóò gba àgé fún mi mo tún ra àgé mi fún ọ kí ló ṣẹlẹ̀ gan. Jehovah Jésù Kristi Michael mímọ́ ohun ìkọ̀kọ̀ èyí tí ó ń dààmú bọ̀dásàmú afẹ́kẹ́ yanjú ẹ̀kẹ́ jẹ́ kó hàn sí gbangba Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ olúwẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo ogun yẹn èyí tó ń ja ayé wọn a fẹ́ kó ṣẹ́ àṣẹ wọlẹ̀ lónìí kò gbọ́dọ̀ ṣẹ́kù ẹyọ kan olúwẹ̀ ṣe bẹ́ẹ̀. àmín àmín ẹ wo ó àpíà nínú ilé mi ni ó dẹ̀ disappear padà ẹjọ́ tó rọ̀ lọ́wọ́ ẹ ṣàánú mi ó dẹ̀ ti fún mi lọ́jọ́ ní màá kú kẹ́kẹ́kẹ́kẹ́ mi rò kò tó twenty four hours mọ́ ẹjọ́. ìyanu ṣẹlẹ̀ jésù olúwa wa. àmín. Ah. àmín ah. àmín lórúkọ jésù praise the lord hallelujah praise the living jesus hallelujah. bọ̀dà ah, Sàámú lóòótọ́ lóòótọ́ nígbà tẹ wá sọ́dọ̀ mi ẹni mi ò gbàdúrà òótọ́ ni mi ò gbàdúrà mo mọ̀ọ́mọ̀ lo ọgbọ́n ọlọ́run ni láti sọ pé kẹ́ ẹ ra àáké tuntun kẹ́ ẹ dá padà fún arábìnrin yẹn kí àlàáfíà lè jọba ṣùgbọ́n mo ti wá gbàdúrà ní ìsìn. Ah, ẹ jẹ́ kí n wà lórí òkè yìí ni o tẹ bá ti gbàdúrà sí kí n kàn wà lórí òkè torí mi mọ tí mo ṣe o kí ikú bá máa dé gan kó kúkú bá mi lórí òkè kí n kú sọ́wọ́ yín. ọlọ́run ti sọ̀rọ̀ torí ẹ̀ ní kú síbí ohun tọ́lọ́run sọ náà ni wípé ní ìgbà kan rí ẹ ti mú àáké ní ibì kan ẹ fi ṣe nǹkan kan nígbà tẹ lò ẹ ò dá padà síbi tẹ ẹ ti mú. èmi lu àáké. bẹ́ẹ̀ ni níbo kí ló fẹ́ pa mí. ṣé ẹ̀yin ò rí ẹ mú elébòtò tó sáré wọ bíbá yín sí ni. o bọ̀dá mi kí ni mí ni gbogbo eléyìí bá yín sí ẹ jẹ́ ká máa lọ àti pẹ́. ẹ wo bọ̀dá mi ẹ gbẹ dáadáa ẹ gbẹ dáadáa a gbọ́dọ̀ pa ẹ̀mú yẹn o a gbọ́dọ̀ gbé lọ lé. kí ni wọn náà tún sọ yìí ah. kọ́ pa kí ni dáadáa bípò tiẹ̀ lè o lè dáná àbò mú jẹ́sẹ̀. Ah, ah. ṣé mi mú jẹ́sẹ̀ jù ẹ lọ ṣé wọ́n mú jẹ́sẹ̀ tó mi ni. ẹ wo bọ̀dá mi ẹ pàjá rẹ. bàbá alájà. ah bọ̀dá Sàámú. alájà kí ló ṣẹlẹ̀ ẹ mú elébó tó kọ lówó bíbá yìí. ẹ mọ. bẹ́ẹ̀ ni òun mu de gbẹ ìmu de gbọ́dọ̀ pa. ẹ mọ bí. ẹ mọ bẹ́ẹ̀ ni nínú bí. bẹ́ẹ̀ ni ó dẹ̀ lójú pé bẹ́ẹ̀ ló wọ. ibi báyìí ló wọ. sẹ́mi ló wọ nísùrù nísùrù nísùrù ó rí bí àdá bí nǹkan ni. mi rí ni mo ti wọ owó bíbá. mo mọ̀ mo mọ̀ mo mọ̀ mo rí nǹkan kan bẹ̀ yẹn sè mo rí nǹkan kan ooo mo rí mo rí mo rí ọwọ́ kan ló máa mo máa gbẹ bí kìíní yẹn ṣá farabalẹ̀ farabalẹ̀. bòdá mi mo jẹ́rìí bòdá Sàámú always active ah, ah. bòdá Sàámú yẹ. collection bó ṣe ń yìn mí orí ẹ pé ọjọ́ ah! wo mo ti rẹ́ mọ́ ibo ló wà ibo ló wà wọlé má wọlé ẹlẹ́bó tó ń yá ni wọ́wọ́ wọ́wọ́ ìwọ ni kò dúró síbi ibi ṣáà kò síbi ibi tó bá jáde kí ló bá ṣe pàápàá ni mọ́lẹ̀ tó bá mọ̀ gbà tí mo ti rí ẹ mọ́ tó bá mọ̀ gbà tí mo ti rí ẹ mọ́ ẹlẹ́bó tó kò jáde ẹ wo ti sáré o ó ní ó ní ẹ ó ti sáré ó ti sáré ojú ẹ tóbi o. ewu yìí tóbi. ẹ dùn mí sáá ó bèrè torí ọ̀nà ó bèrè torí ọ̀nà kàlá rí pa ni ó bẹ̀ ni ó. ǹjẹ́ sàmú ẹ rí ó tóbi gan. mo hí mo hí mo hí kó tóbi. ó dùn mí. bàbá alájà ẹ má dọ́là lọ pt àbẹ́mi bùdá sam ẹ mú yẹn ní ẹrí pé ah, ó tóbi gan. ó tóbi ó ṣèdí fẹ́ rẹ ah! fẹ́ pẹ̀lẹ́ balaja má kẹ́dùn mọ́ má kẹ́dùn mọ́ bá wà nǹkan. bùdá sam ṣáà bí mo ṣe wà yìí bí mo ṣe ró ni mo ró yìí five naira kò sí lápò mi mi ò lówó. lẹ́rù olólùwó lẹ́rù olólùwó lẹ́rù olólùwó five naira bá wà nǹkan kan bá wà nǹkan kan. bùdá sam mi ò ṣeré o bí mo ṣe wà kò sí five naira lọ́wọ́ mi ẹ̀yin àbúrò ẹ̀já lọ. ìwọ báṣbà ọjọ́ mi òun ló ṣe wàá fẹ́ jì sí kòtò ńjọ́ mi màá wá yọjú wàá rí mi wò. bùdá Sàámú kò tó yẹ. kókókókókókó rẹ̀ jẹ́sọ̀ ó rí ẹ mọ ń lé ẹ mọ ẹ mọ fẹ́ pa ẹ mọ ẹ lè rẹ mọ pa ìwọ kankan ẹ mọ nú èèyàn ní ẹnu èsì èèyàn ehoro àbí tó lè jẹ yẹn tó lè jẹ yẹn ní yóò lè jẹ ẹni mi ò mi ò kà kún mi ò tiẹ̀ rántí gbogbo pé ń ṣẹlẹ̀ mi ò rántí mo mú ni yẹn wá sọ pé mo yá lọ́wọ́ òun yá lọ́wọ́ òun ló pè é ká ló sọ pé mo mú níbì kan iye mi lè ti sọ àmọ́ sọ pé mo yá lọ́wọ́ òun ló ń sọ. bùrà Sàámú ọ̀pọ̀ nǹkan tá a kà kún òun ló máa ń kó bá wa àwọn nǹkan tá a máa ń wò bẹ́ẹ̀ ni pé ṣó ní mínì ni ṣé lèyí ṣé lèyí lè ṣe nǹkan kan ni ó máa ń fa ogun sí ayé ènìyàn a máa ń fọwọ́ ara wa báyìí a fi ń fa ogun sáyé ara wa káàdẹ̀ ah. ní mọ̀ irú èlélẹ̀ yìí o ẹ̀yin ti mú nǹkan ní nǹkan tí kì í ṣe ti yín ń ah. tẹ̀dẹ̀ mú dẹ̀ ní májẹ̀mú pẹ̀lẹ́ ń tó ní kú ni. ẹ jọ̀wọ́ ọlọ́run ẹ jọ mi mo dé méje ìyá ẹ ń fikú lémi káàkiri ni o ẹ jọ pásítọ̀ sọ bẹ́ẹ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ hmm. ẹ sà yẹ́rì ẹ mo fẹ́ kẹ́ disapia kó lórí òkè kẹ́ lọ́ bá mi apia nínú rẹ́ẹ̀mù tó ń wà kẹwàá jọ fi spiritual power kẹjọ fi tako ara yín ní rẹ́ẹ̀mù yẹn ẹ jọ ẹyin ẹ disabiaza. bùrà Sàámú èmi ò ní kú lórí òkè ń bí ẹ̀yin lẹ máa fi ẹsẹ̀ ara yín tẹ máa fi rìn lọ síbi tẹ ẹ sọ àáké yẹn nù sí ah. ẹ máa lọ mú un bẹ eh. ẹ wá dá padà lọ fún ẹni tó ní nǹkan ah. ẹ wá padà wá àṣẹ̀ṣẹ̀ wá gbàdúrà fún yín gangan. àmì ìran ẹ̀gẹ́ mẹ́mọ̀ mojú lọ́bẹ̀ kí n tó wá bíbí ìran ẹ̀gẹ́ mẹ́mọ̀ ẹ rí àkéǹbi tí. mi ràn àgé mọ́ ibi tí mo jù sí ẹ̀mí ràn àgé mọ́. Mm, tó bá wa jẹ bẹ́ẹ̀. mo wẹ́ mọ́ dáràn ẹ̀mọ́ là ń wá ẹ̀mọ́ là ń wá mi mọ̀kọ́ máa mọ mi sínú iṣẹ́ àtìyá yìí. ọ̀dà tó bá wa jẹ bẹ́ẹ̀ ẹ máa lọ ra àké tuntun mi ẹ máa gbàdúrà sí i ẹ máa wá da padà lọ síbi tẹ́ ẹ ti mú un mo bá yín gbàdúrà wípé kí wọ́n gbà lọ́wọ́ yín tán bá ti gbà lọ́wọ́ yín ẹ wá padà wá síbí àṣẹ wá gbàdúrà fún yín ọ̀nà yẹn wá là pérégede. ẹ sà kò ṣe pé kankan ṣe ọ̀nà mi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá yẹn kàn tírẹ́tì mi kó fẹ́ pa mí ni ẹ̀wọ̀ ẹ̀mọ́dé máa ń ṣe fún mi pásítọ̀ ẹjọ́ tó lọ nínú ọlá ńlá yín ẹ wò ṣé mọ̀ pé ìgbà tí mo níwèrè yẹn tó fi ọwọ́ kan àkékè jẹ́ríkì lọ́ra mi mo lè ti ra mi hmm. ìyẹn gan wà lọ́wọ́ mi hmm. ẹjọ́ ẹ jẹ́ ká jọ lọ sọ́dọ̀ àwọn babaláwo yẹn àwọn tó ní àké yẹn ẹjọ́ tó ọlọ́run kẹ́ wọ sùtánà lọ́kẹ́ lọ bá mi bá mi bẹ̀ wọ́n bẹ̀ ẹjọ́. brasamu ẹ má mú ọ̀rọ̀ ìṣeré o ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí o. mi ò fọ̀rọ̀ ayé mi ṣeré sá wọ́n fún mi táìmù fún kú ní ẹni ni mo fi ń ṣeré. àníkẹ́ lọ́ra àkẹ́ tuntun ẹ gbàdúrà sí kẹ́ ẹ dá padà tẹ́ ẹ bá ti dá padà wọ́n ti gbà lọ́wọ́ yín ẹ padà wá síbí ayé mi ooo ẹ mọ́ kó bá mi ẹ mọ́ kó bá mi mo wẹ́ mọ́ dáràn mo wẹ́ mọ́ dáràn. braga ní dà báyìí braga ní dà báyìí èèyàn rán wọn ṣẹ́ báyìí níra ní braga ní dà. braga ní wọ́n sọ fún mi pé Sàámú wà mẹ́rin. Ah, ah, Sàámú wà òun wà èmi ni ah, mo dára òun wà Sàámú ni lóòótọ́ Sàámú bó ṣàánú wa Sàámú ikú ni mo wò lórí ìsàmù yìí. ah má jẹ́ kó rí ikú ẹ gbọ́dọ̀ rí ikú Ah, ikú bíi báwo ikú báwo. Ah. Ah. ìwọ ló gbà kéde èṣù. èmi wá di èṣù bá èṣù dà. ojú ẹ̀ fọ́ òrí pé èṣù lélẹ̀. no ẹsẹ̀ ìfaṣọ pupa yìí síbẹ̀ ni o ìgbà tí mo wá síbẹ̀ yẹn kò ṣaṣọ pupa yìí bẹ́ẹ̀ ẹsẹ̀ ah. ẹsẹ̀ karamọ́ eléyìí ni. bí n bá faṣọ rẹ́ẹ̀rì sí sọ́ọ̀mọ̀ pé mo ti lé e lórun ni. ẹ má gbé bẹ́ẹ̀. Sàámú jóná kí lóyún lọ́bẹ̀ tó fi wà rọwọ́ gan. àwọn kan ọ̀hún ẹ mọ́ níbẹ̀ yẹn ẹ̀wọ̀n yẹn ń lọ mo á wá nǹkan tí mo lè fi ẹ̀pù wọn òun ni mo fi yọ àké ń bí. Ah! ikú o ikú lórí ìsàwọ̀ àwọn náà má dé pariwo kú mọ́. ikú lórí ìsàwọ̀. Ah, Sàámú so lẹ́mi méjì ni ènìyàn yọ kan wa sẹ́mi rẹ̀ ń lo sólà ní Sàámú eh. nígbà tí sùn bá gbẹ ilé mi sí so onímì ìtàn fẹ́ fi rọ́pò padà ni. Sàámú ṣé ó nìjẹ́ ká lójú ọ̀rọ̀ yìí. o má bínú má bínú jọ àtúnṣe ni mo fẹ́. kò tí ì ṣe ẹ̀ tí ì ṣàtúnṣe báyìí ah. Sàámú mo mọ̀ pé ò ní làákàyè. tó o bá ní làákàyè ni o ò lè rí èsù níbì kan kó wá lọ rè yọ nǹkan díẹ̀ kó ló bá wúlò fún ọ ah, ah, ọgbọ́n rárá tó o bá tiẹ̀ rí nǹkan kan tó lè wúlò fún ọ níbì kan ẹ̀tọ́ rẹ lọ ọbẹ̀ kọ́ lọ rè tọrọ rẹ pé ẹ bá kun ẹyá mi kí níyì o ọwọ́ akọ̀ ọ lọ rè tọrọ ọkàn kì í mọ́lẹ̀ òmu wo sọ fẹ́ gbọ́ mo ti bí àwọn àgbàlagbà lọ́wọ́ ẹ̀ ah. ọjọ́ mẹ́sàn-án mo ti fún wa lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án débi olúwa rẹ̀ ó kú bẹ́ẹ̀ mo sọ fún ọ. ìwọ débi àti ẹ̀yẹ̀ jọ dájọ́ wẹ̀ ìwọ ló rọ́yà ẹ̀wọ̀n mẹ́mi ẹ̀mí ah. ìyá tó ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ah. mi tí wọ́n rọ́ Sàámú. ìyá kan ló ń tẹ́tì ah. mi for nine days báyìí ó ń ṣe báyìí. ó ń fọ àwọn àgbàlagbà sí yẹ̀yẹ́. rárá rárá. ẹ fi wọn ṣe yẹ̀yẹ́. ó sọ pé àwọn àgbàlagbà ń ṣe báyìí. wo ni wọn náà ṣe yẹn. mo sí ọjẹ ni. olóje yẹn. ah mo dábọ̀ Sàámú tó tó fẹ́ lè ní ara ìyá yẹn. a kò má bínú ṣáàbà mi foríjì ọmọdé lè ṣe. mo ti mú wa báyìí. òun ni òun ni òun ni. wọ́n ó fi nù mí mọ̀ mọ̀ jẹ àkẹ́ àwọn bàbá mi kọ́ ló gbé wá fún mi yìí. ẹ eh, olóòótọ́ lóòótọ́ òun kọ́ lè lè ìtí mo yọ kúrò bí ẹ̀mí ìrì yẹn mọ́. ẹ wo mo ń lọ bá pásítọ̀ kan pásítọ̀ yẹn wá ní pé kí n gbàdúrà sí i ó ní tí n bá ti gbàdúrà sí i báyìí tí n bá ti dá padà fún ọ ó máa jẹ́. Ah! tí ọba yí ọ nísìnyí kọ́ wa yí ọba yìí ọmọ kò ti dáná wọ̀rùn tó wọ̀ yìí nígbà tí ọba fi di aago méje ipa ọgbọ́n jáde láyé ni. akẹ́tọ̀ sọ̀rọ̀ ní kọ́ lọ́wọ́ bá ó ti tó àké tó bọ́ sómi jésù ló yọ jésù ló má bá mi wá àké ilé mo ti lọ́ọ́ ra kán mo ti lọ́ọ́ ra kán padà. sọ fẹ́ gbọ́ àké ilé ìtọ́ sọnù jésù kan ló sọnù ìwọ ló sọnù ìwọ ló sì wá pé wá fún mi. Ah. ọ̀dà mo bínú ọ̀rọ̀ yóò ti làjà kò tí ì kàjà rárá ah, ọ̀nà méjì ló pín sí <laughs> ó kú òǹbí kọ́ gba bí táàkì bá wà kó wá káàkiri. kí kò bá rí nǹkan. bí mò ń lọ gangan yóò làjì láàárọ̀ yóò ipa ògbóògì ló máa là ojú ah! ọdún kan ló fi wá là tí ò ní dé. Ah! ọdún kan ni màá fi lagi má ṣe lè fún mi má ṣe lè fún mi ah! má ṣe lè fún mi jọ. Sàámú Sàámú eh! gbẹ́nu kí ni ìyàwó rẹ̀ kí ló fẹ́ pàkí ọwọ́ rẹ̀ sí. mi rán mo bí ẹ ní mo. ọ̀fẹ́ sábì láàké. mi lè ṣe tó o bá sámi tí o bá ràn mí orugi oyin ni o tó o bá sì sámi tó o bá fi lè ràn mí wọ́n lọ rè pa ó sàfúnra mi gangan wọ́n sì bá sọ̀rọ̀ mo Ah. bẹ́ẹ̀ tó ò ní láàká ìbò ti wulè ó mọ ni. ṣé bàbá lọ kíkiri bó ní di ọdún kan ni. Sàámú Alájọ. Sàámú.